ọdún méjì péré náà ló ń bẹ nínú islam adé muhammad sallallahu alaihi wa sallam ó ní seventeen thousand ni màláìka ti máa ta wá fún ẹ lójúmọ́ kan àwọn ẹ̀dẹ̀ ni wọ́n ní padà síbẹ̀ mọ́ ti jọ́ gbìndé alkiyama àwọn tó bá ti lọ seventy thousand tó lọ lónìí náà màláìka wọn tún ní débẹ̀ mọ́ ti jọ́ gbìndé alkiyama náà nípa títí al'arsh al'arsh òun bẹ ní òkè sánmà keje òun ṣe sánmà keje ní al'arsh wa bẹ́ẹ̀ ni kùrùsí náà ń bẹ ní òkè sánmà keje so bóò ni kùrùsí yìí ṣe rí bóò ni àrṣì ṣe rí gbogbo eléyìí nǹkan tí a gbọ́dọ̀ mọ wọ dítẹ́ẹ̀sì rẹ̀ pẹ̀lú pé bí àga àbí bí tóònù ọba kan ṣe rí ni àgbọ̀dọ̀ kọ̀ bí ẹ̀ gẹ́gẹ́ jẹ́ pé ọlọ́run ọba gangan fún rẹ̀ àgbọ̀dọ̀ kọ̀ bí ẹ̀ ẹsẹ̀nsì rẹ̀ mọ ẹsẹ̀nsì anybody so tàbá sọ pé ọlọ́run ọba bóòlù ọlọ́run ṣe rí ṣé bí èèyàn ṣe rí ni ṣé bí àgbọ̀rọ̀ mọ́ ru ṣùgbọ́n agbọ́dọ̀ gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ àwọn òròyìn tó rẹ̀ fi ròyìn rẹ̀ agbọ́dọ̀ gbà bẹ́ àlàárà sí rẹ̀ ní tó sọ fún wọn pa rẹ̀ àgbà bẹ́ nípa wípé wọ̀yá mílò aṣọ rọ́bìkà fọ́ọ̀kùn yóò mọ ìdí samani tó bá jọ ń gbé ndal kíámà àwọn mẹ́jọ ni yóò mọ gbé àlàárà sí ọlọ́wọ́ bá bóun náà máa ṣe gbé àlàárà sí yẹn sọlọ́wọ́ bá jòkó sórí ẹ̀ báyìí ní àgbọ̀dọ̀ mọ̀ questions bẹ́ẹ̀ ni alaaraṣi ọlọ́run ọba ọlọ́run ọba ń bẹ lókè rẹ̀ arahman alaaraṣi stawa ọlọ́run ni òun bẹ lókè alaaraṣi nítorí wọ́n fẹ́ mú wa mọ kí ni ìyẹn ìtú níta ń béèrè náà ni pé kí ni a fẹ́ mọ bí ọlọ́run ọba gẹ́gẹ́ fún rẹ̀ ṣe rí ẹni tó bá dẹ̀ ń wá eléyìí ni ìparun ni èèyàn ń wá kó ń fẹ́ mọ bó lọ́wọ́ ọba ṣe rí tó ló jẹ́ pé anamisọ́lá asálàmù ó ní ṣètọ́n yóò máa fi sọ́kàn yìí ọ̀kan yìí ni pé mọ̀ kálàkọ̀ àdá talẹ̀ tó délé mọ̀ kálàkọ̀ àdá talẹ̀ délé tí yóò padà wá béèrè pé mọ̀ kálàkọ̀ àdá talẹ̀ tó dọ́lọ̀ àdúgbòláhùmáà bá ní kó délẹ́bù yìí ni ó ní ẹ̀mọ́ torí bọ̀ bẹ́ẹ̀ ó ní falẹ̀ بالله هو لباس شديد فجاء ọba kò ṣe àwùjọ bíi láì ní ṣètọ́nù rọ̀jìm ó dẹ̀ jáwọ́ bí orí yẹn a máa ń ro pa àwọn nǹkan oríṣiríṣi anamsọ allah asalaamu sábẹ lọba tó fi sọ gbólóhùn wọn ni iná àdánà èèyàn kan nu wa ni láyé yìí fi náà sí yìí yóò máa rí nínú ọkàn rẹ̀ ṣéyàn yàtà àdọ́mù wọn yàtà kálẹ̀mù tó ṣe pé yàtà àdọ́mù yàtà kálẹ̀mù bí ó kà kún kẹ tó tóbi pé kò ń sọ jáde lẹ́nu àwọn ìròrí tó lè wà lóríṣiríṣi gbogbo ni ṣùgbọ́n tí ròrí ẹ̀ bá ti ń yé bi pé ta ló dọ́lọ́run ta ni kí èèyàn jáwọ́ mẹ́ kó close chapter ẹ̀ otherwise ni ó lè lọ bára rẹ̀ ibi tí ó yẹ kó ti kó bára rẹ̀ ẹlòmí alùpùpù gbàgbọ́ ọlọ́run ti ṣàwọn research oríṣiríṣi tó ṣe wípé àwọn ọba afẹ́ àbárkà tí àwọn agbègbè rẹ̀ tán sọrú ìsọkúsọ yẹn bẹ́ẹ̀ ni ẹni tí ìsáṣẹ bá gbé e débi pé kò sọ lọ́wọ́ nítorí kí àwọn ọmọ kékeré tó kéré jùlọ ó ní làákàyè jùlọ làákàyè ni ó ti fi ṣòfò òun lò fún so torí pé ibi tí làákàyè bá bilẹ̀ tiwa lọ síbi pé kí ni à ní pé kò sí ọlọ́run ó túmọ̀ sí pé ẹni yẹn kò mọ pàápàá tó ń torí ẹ̀bẹ̀ lórí ilẹ̀ ọba tó ń gbogbo nǹkan aṣàlàyé fúnra wa ní ọ̀sẹ̀ tí ó kọjá nípa wípé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ó mú rìnrìn òru láti makka lọ sí jerusalem makka tó ṣe wípé ibẹ̀ ni almasjid haram ló wà tí a mọ̀ sí kaaba adẹ̀tú ṣàlàyé fún wa náà wípé ìgbà míì wọn ló gbólóhùn almazidul haram tí ó dẹ̀ mọ túmọ̀ sí gbogbo mọ́kà lápapọ̀ àti àwọn àyè àbèwọ̀ míì tó ṣe yí ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyíkéyìí tó bá wù kó jẹ́nu méjèèjì kò sí i tí wọ́n lè pè ní almazidul haram èyí tó ṣàrinlẹ̀ òun náà ni pé láti mọ́kà òun náà ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló ti mú anabi muhammad sallallahu alayhi wa sallam rin ìrìn òru tó ṣe pé gbogbo eléyìí náà láàrin òru kan náà ló ṣẹlẹ̀ lọ sí àyè tí a mọ̀ sí almasjid al-aqsa almasjid aqsa ó ń bẹ ní jerusalem a sọ fún wa pé ó ní àwọn àwòrán tá a máa sábà ń rí eléyìí ni wọ́n ń pè ní kóbatu sakura tó ṣe wípé orúkọ ẹ̀ gangan ni ṣùgbọ́n làwọn èèyàn mọ̀ pé ní almasjid al-aqsa èyí tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń rí àwòrán rẹ̀ òun kọ́ ni almasjid al-aqsa almasjid ó yàtọ̀ sí ìyẹn ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ nìyẹn eléyìí ni wọ́n ń pè ní kúbatu sọ́kọ̀rà ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó ní kí anábíwá muhammad sallallahu alaihi wa sallam kó lọ sí ààyè yìí liyuriyahu min ayati nítorí pé kí ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fẹ́ fi hàn anabi muhammad sallallahu alaihi wa sallam lára àwọn àmì rẹ̀ ló fi ní linuriyahu min ayatina nítorí pé àwọn ọlọ́wọ́n bá fẹ́ fi lára àwọn àmì wa afẹ́fi hàn jibril alayhi salatu wa salam ó wá bá anabi muhammad sallallahu alaihi wa sallam lẹ́ni tó ṣe wípé ó ṣe nǹkan àwọn kankan síbi gbáyà nabi muhammad sallallahu alaihi wa sallam àwọn afa wọn ṣàlàyé eléyìí wọn ní láti lè fi prepare anabi fún ìrìn àjò òru yìí ni gẹ́gbẹ́ jẹ́ pé táwọn náà bá fẹ́ travel ńgbà míì a lè ti gbọ́ information ipe ìlú kan ń bẹ ìlú tá ń lọ yìí bí òtútù ń bẹ ń bẹ bí àwọn nǹkan báyìí báyìí báyìí ń bẹ ń bẹ láti lè fi prepare ara wa ó ní àwọn nǹkan tá a mú dání jibril alayhisalatu wasalam ó prepare ìgbáyà anabiwa muhammad sallallahu alayhi wa sallam fún ìrìn àjò òru yìí wọ́n dẹ̀ jọ gbéra pẹ̀lú kíníkà tí wọ́n ń pè ní alburak ní orúkọ dábà tí jibril alayhisalatu wasalam tó mú wá fún anabi muhammad sallallahu alayhi wa sallam dábà yìí ìyẹn ẹranko yìí ibi tó bá wò ibẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ ó dé tó bá wù ọkàn ibi tí ojú ẹ bá dé ẹsẹ̀ tí ó bá gbé ibẹ̀ náà ni ó gbé dé so ló fi jẹ́ wípé àwọn tẹkinọ́lọ́jì tí wọ́n ń ṣe ń sìn kò sí ìtó tí ìdè lẹ́vù yẹn kò sí ìtó tí ìdè lẹ́vù eléyìí torí wípé alburaki ó lè sáré púpọ̀ eléyìí jẹ́ nǹkan tí jibril alayhi salatu wa salam tó mú wá fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun náà fi jọ ṣe ìrìn àjò yìí wọ́n gbéra láti maka wọ́n dẹ̀ dé ibi tí a mọ̀ sí almasjid aksọ láàrin ìṣẹ́jú bíi mélòó kan wọ́n ti débẹ̀ tó ṣe pé pléènì tó yára jù ń sin ò lè ṣe anábíwá muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ nǹkan àmì fún un nígbà tí wọ́n dé al-aqsa ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ọba tó ní kápá lórí gbogbo nǹkan ó ṣe é kí anabi sọlá asalam kó papọ̀ kó dàpọ̀ mọ́ àwọn anabi ọlọ́wọ́n ọba tán ti ṣíwájú gbogbo wọn dẹ̀jọ kírun nínú mọ́ṣáláṣí ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ó dá àwọn anabi yìí padà ẹ̀mí wọn ara wọn wọ́n jọ kírun nínú mọ́ṣáláṣí eléyìí iṣẹ́ ìyanu kan ni tó ṣe pé ẹlòmí lè wo pé kò pọ́síbù ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba ó ju nǹkan tó ṣe yí pé a mọ̀ fi òfin ayé tá a mọ̀ fi dè mọ́lẹ̀ lọ olóòfin jẹ́ pé tá a bá wo anabi ibrahim alayhisalatu salam ọlọ́run ọba sọ ìtàn rẹ̀ fún wanu alukur'an ìgbà tó ṣe pé ìlànà rẹ̀ ó yàtọ̀ sí ìlànà àwọn èèyàn rẹ̀ anabi ibrahim alayhisalatu salam ìgbà tó fọ́ àwọn òòṣà wọn tán padà dé tán wo pé ta lẹni tó ṣe eléyìí sí àwọn òòṣà wa àwọn kan láwọn gbọ́ tí anabi ibrahim alayhisalatu salam tó ń dárúkọ wọn òun ló máa ṣe wọn ni kan pè wá gbà tí anabi ibrahim alayhisalatu salam tán béè lọ́wọ́ rẹ̀ pé ta ló ṣe eléyìí sí àwọn òòṣà wa ó ní ẹ béè lọ́wọ́ yìí tí ó dàgbà wọn nínú wọn yìí òun ló ṣe é wọn ni ó ti mọ̀ pé wọn lè sọ̀rọ̀ kílẹ̀ tó ní ká máa bèè lọ́wọ́ wọn òun náà wá sọ fún wọn pé ẹ̀yin náà ń sin tí ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n kọ́ lọ́wọ́ subhana wa ta'ala kí ó ṣàánú wa ẹni tí ọkàn rẹ̀ bá dọ̀tí tó jẹ́ ẹni tó ṣe pé kò ń juwọ́lẹ̀ fún òdodo yóò ṣiṣẹ́ agidi náà ni èyí tí wọ́n gbà yí pé táwọn ń ṣe ò dáa kan juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba tó dáa wọ́n ṣe agidi wọ́n ṣorí kunkun wọ́n wò pé n tá a ṣe òun náà ni pé ká dáná ká sọ sínú ẹ̀ kí la fẹ́ ló ń bi ìtàn yìí òun náà ni pé wọ́n dáná wọ́n sọ ànábì ibrahim alayhisalatu salam sínú náà ìta àmọ́ ni pé tán bá sọ nǹkan sínú náà yóò jò náà ni ṣùgbọ́n ọlọ́run ọba ní kúlùnà náà rú kúni bardan wa salaman ala ibrahim ọlọ́ni rẹ̀ náà di nǹkan tí ó jẹ́ tútù kó wá ń ṣe tútù tí ó kópa lára bá tútù tó ṣe yí pé yóò jẹ́ ọlá fún anábì ibrahim alayhisalaam wọ́n ju sínú náà yìí wọ́n kàn rí pé ń bẹ́ nínú náà ni wọ́n rí pé kó máa mira wọ́n rí pé kó máa sá sí iná ọlọ́run ọba gba agbára jónijóni tó ń bẹ lára ẹ̀ eléyìí ó tako intermercy science ó tako ìmọ̀ ìjìnlẹ̀ tó tó lọ́ọ́ lọ́ọ́ jẹ́ pé ẹni tí ó bá nígbàgbọ́ nínú sáyẹ́ǹsì jù kò ní gba àwọn nǹkan míì tí ọlọ́run ọba ń sọ fún wa kò ní gba gbọ́ tó ń bó jẹ́ pé kí ni àwọn nǹkan yẹn ń bẹ nú alukur'an ẹni tó bá dẹ̀ fi lè tako ayẹ ẹyọ kan nú alukur'an kó kírun jù bẹ́ẹ̀ lọ kó gbáwẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ti di kẹfẹ́rí torí pé òfin ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń ṣe alukur'an ta gbọ́dọ̀ gbàgbọ́ ni so tán bá béè lọ́wọ́ scientist nísìnyí ó lè ní kò possible bóò ni wọ́n ṣe sọ̀yàn sínú náà tí ó dẹ̀ ní jó eléyìí ò possible ṣùgbọ́n bẹnu alukur'an bẹ́ẹ̀ ìpè ọlọ́run ọba ní kúlìnà yàrá rúkú ní bardan wa salama ala ibrahim ìpè rẹ̀ náà di ọ̀la di tútù fún ibrahim alayhi salatu wa salam so eléyìí lára ń ta gbọ́dọ̀ gbàgbọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ni ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe iṣẹ́ ìyanu kan bẹ́ẹ̀ fún anabi ibrahim alayhi salatu wa bẹ́ẹ̀ náà ni irúṣẹ́ ìyanu tí ọlọ́run ọba ṣe fún anabi muhammad sallallahu alayhi wa sallam nípa pé ọlọ́run ọba ó ní kí orin ìrìn òru láti maka lọ sí almasjid al-aqsa láàrin ìṣẹ́jú mélòó kan náà ló fi débẹ̀ tó ṣe pé ìgbà yẹn ní ìgbà tí anabi sọlá tó padà dé ìgboro maka tó ń fún wọn ní pé mo lọ sí. Si almasjidul aqsa betul makdis mo lọ láàrin òru yìí mo dẹ̀ tún dé padà àwọn èèyàn nírọ́ ló ń pa irọ́ ló ń pa bó ló ṣe pọ́síbù téèyàn ó bá lọ ìrìn oṣù kan ni tó bá gun rànkúnmí so bó ló ṣe wá pọ́síbù ipe kó lọ láàrin òru kan kó dẹ̀ tún padà ara àwọn irọ́ tó máa ń pa òun náà lélẹ̀ ọlànà bíi ọlọ́wọ́ bá ẹ tẹ́lẹ̀ o tún gbé eléyìí wá abubakar ọdọláwọ àánú wọn ní àwọn sọ fún pé ah, ó tún wá gbọ́n tọ́rẹ̀ rẹ̀ ń sọ ó ní tó wá sọ pé òun lọ òun dé òun gbà gbọ́ wọn ah, ni eléyìí tí wàá tún sọ ni ó ní bẹ́ẹ̀ ni torí pé kí ni ó mú ìró wá pé ọlọ́run ọba ó ṣeun ní ànábì mo gbà gbọ́ so eléyìí kéré nínú in tí mo gbà gbọ́ tẹ́lẹ̀ náà ṣèbó lọ alimazul aksọ́ ó dẹ̀ padà ni. eléyìí kéré nínú tí mo ti gbà gbọ́ tẹ́lẹ̀. so ló jẹ́ pé ẹni tí mọ́ni ń bẹ lára ẹ̀ ó yàtọ̀ fún ẹni tí mọ́ni ò bẹ lára tí ò sí lára ẹ̀ ẹni tí mọ́ni ò sí lára ẹ̀ kò sí ń tẹ́ ẹ lè sọ fún tí a gbọ̀ but ẹni tí mọ́ni ń bẹ lára tí ẹ̀ bá ṣe ń sọ fún lòun ó mọ̀ gbà lópin ìgbà tó bá jẹ́ pé nǹkan tó wọ́n authentic ni nàmbó wa ló ṣe bá làákà ìhun mu sí làákà ìwà ò làákà ì ọmọ kékeré tó ń bẹ láàrin wa yìí sìn àti làákà ìyàwó àgbàlagbà ó tún jura wọn lọ ntí àwọn ó gbà òun lè mọ́ gbà àbí tó gbà káwa mọ́ gbà so bẹ́ẹ̀ náà lẹni tó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta bí làákàyè tiẹ̀ ṣe ń ọpẹ́rẹ́tì ó yàtọ̀ fún làákàyè ẹni tó ṣe pé òun ò ní gbàgbọ́ nu ọlọ́run ọba méjèèjì ò jọra àwọn méjèèjì ní làákàyè ni ṣùgbọ́n làákàyè wọn ó ń ṣiṣẹ́ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó láwọn nǹkan tẹ́ ẹ máa pò ń sí tí làákàyè rẹ̀ á gbà wọlé bẹ́ẹ̀ bá ní kó wá mutí kó wá ta tẹ́tẹ́ àti gbogbo àwọn làákàyè tiẹ̀ lè gbà wọlé ṣùgbọ́n ẹni tó ṣe yí pé òun ó ń sin lọ́wọ́n ọba tẹ ẹ bá sọ fún pé kó mutí kó ta tẹ́tẹ́ kó ṣe zìnà àti gbogbo àwọn nǹkan yẹn làákàyè ó mọ̀ tako nípa pé ọlọ́wọ́n ọba tó dáhùn ó ṣe nǹkan ilé wọ̀ so ló jẹ́ pé làákàyè wa ò lè dọ́gba ẹni tó bá ní làákàyè ni kí a subject ọ̀rọ̀ ẹ̀sìn fún irú èèyàn bí ò lẹ́sìn ṣe torí pé làákàyè ọmọ ènìyàn ó jura wọn lọ so anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn tako wọ́n ṣorí kunkun wọn gbà kódà ẹlòmíì inú àwọn tán láwọn gba ìsìláàmù ń gbà wọn náà tó ṣe pé ìmọ̀ ni wọ́n lẹ gan wọ́n wò pé òrèlè tó tún mú wáyìí ẹlòmíì gan ó wò pé òun ò ṣẹ̀sìn ìmọ̀ so ọlọ́wọ́n bá subhana wa ta'ala ṣe àpẹẹlẹ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam lání ìgbà tí ó gbé láti makka lọ sí almasjidul aqsa anábì kójọ pẹ̀lú àwọn anábì ọlọ́wọ́n bá tó kù ó dẹ̀ lídìí wọn nírun gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú buhari àtàwọn tíra ahadith mi lẹ́yìn eléyìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó sọ nǹkan tó sọ fún wọn tán ò gbàgbọ́ yẹn lẹ́yìn ìgbà tó dé ọwọ́ ni bó o la ṣe fẹ́ mọ̀ wípé tòótọ́ ló lọ anabi sallallahu alaihi wa sallam nígbà tí mò ń lọ apàdé àwọn èèyàn báyìí báyìí báyìí nínú àwọn tó jẹ́ èèyàn mẹ́ka tí wọ́n lọ rajà àyè báyìí ni wọ́n dé apàdé wọn lọ́nà wọ́n describe gbogbo nǹkan tó rí àwọn míì ni wọ́n wò pé n tó sọ yìí ó ń súnmọ́ torí pẹ́ lómi ti mọ ìrìn mẹ́ka sí sham torí pé wọ́n máa lọ ń ṣòwò ń bẹ̀ dáadáa wọ́n wò pé báwọn bí ṣe describe nǹkan nǹkan yẹn ó ibẹ̀ ṣùgbọ́n ẹlòmíì tún wò pé ẹ̀jẹ̀ ká máa wò ìgbà tí àwọn wọ̀nyẹn dé anabi sọlọ asalam bó ṣe describe bẹ́ẹ̀ náà ni ó ṣe rí so eléyìí ń kọ́nfàmù wípé anabi muhammad sọlọ asalam tòótọ́ ni ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ní kí jibril kó mu rìnrìn òru láti makka lọ sí baitul maqdis ṣùgbọ́n pẹ̀lú gbogbo elégẹ́ bí n ta sọ àwọn míì ṣe ṣorí kunkun náà wọn àgbà fún ìrìn àjò yìí kò mọ dúó lórí betul magdis nìkan anabisa allah asalam ó tún wá gbéra láti betul magdis òun àti jibril wọn gbéra wọn lọ sí sánmọ ìgbà tí wọn ti sánmọ alákọ̀ọ́kọ́ jibril alayhi salatu wa salam ó ní kí wọ́n ṣí géètì rẹ̀ wọ́n ṣí géètì rẹ̀ wọ́n wọlé wọ́n bá anabi adam alayhisalatu salam wọ́n bá ń bẹ́ wọn àtànẹ́bí muhammad sallallahu alayhi wa sallam wọ́n jọ kíra wọn ìgbà tí ó tún gbéra ọdí sánmọ́ ẹlẹ́ẹ̀kejì sánmọ́ ẹlẹ́ẹ̀kẹta sánmọ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀kẹfà ó bá anabi musa alayhisalatu salam bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀keje ó bá anabi ibrahim alayhisalatu salam ní sọmọ ẹlẹ́ẹ̀keje ebi báyìí ni jibril alayhisalatu salam ló dúró sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam gba tó dé sọmọ ẹlẹ́ẹ̀keje ntòhúnrí náà ni ìmọ̀lẹ́ ló fi jẹ́ pé ńgbà tó padà dé àwọn èèyàn ń béèrè lọ́wọ́ rẹ̀ nú àwọn sahaba rẹ̀ tó wà nílẹ̀ àlẹ́ pé ṣó ọlọ́run ọba ó ní nùrùn ìmọ̀lẹ̀ ni tó ń rí àná ara hù bẹ́ẹ̀ bó mo ṣe fẹ́ rí ọlọ́run ọba torí pé ọlọ́run ọba onílàtúndínlẹ́kù absọ̀rọ̀ ojú ò lè rọkìrìkò òun ọlọ́run ọba ọwọ́ ayúndínlẹ́kù absọ̀rọ̀ ṣùgbọ́n wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun rọ kìríkà gbogbo ojú kò sí tó wọn ọlọ́wọ́ bó rí ṣùgbọ́n ojú kan ò lè rọ kìríkà òun anabi sọlá asalam ó gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n kò rí ọlọ́run ọba nífẹ̀ẹ́ tètè báyìí alẹ́ muhammed sallallahu alayhi wa sallam wòlíì òun ló jẹ́ gbogbo ẹni tí ó bá lóun rí ọlọ́run ọba nínú àwọn tó ń pera wọn ní wàlí wàlí òun rí ọlọ́run ọba ń fẹ́ tètè òun àtọ́lọ́run jọ jòkó báyìí ìyá mọ̀ pé ògbóǹtarìgì wèrè ni lára àwọn tó ṣe wípé èṣù ti jẹ gàbálé lórí ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní hijabu unur eŋti ọlọ́run ọba tó fi ṣe gàgá ìmọ́lẹ̀ ni lẹ́ọ̀kẹ́ṣẹ́fọ̀hù tí ìmọ́lẹ̀ ìtọ́lọ́mbà fi lè ka kúrò la'aharakot subhatu wajihi manta ilehi basoru min khalki gbogbo tí ojú ọlọ́run ọba tó bá fi lè ní contact pẹ̀lú direct ni àwọn nǹkan yẹn wọ́n jò ni wọ́n di eru ni gẹ́gẹ́ bó ṣe rí lẹ̀ nínú sunan. No, ló fà ló jẹ́ pé anabi musa alayhisalatu wasalam ìgbà tó béè lọ́wọ́ ọlọ́run ọba ìpè ọlọ́run ọba jẹ́ kí n rí ẹ̀ ọlọ́run ọba nílá ń tara ni ó lè rí mi wàlákin ń dúró ilẹ̀ jẹ́bàl wo òkè tó ń bẹ ń wájú rẹ̀ yẹn ẹni stakarra makana tókè yẹn bá sì remain bó ṣe remain fasọ́fọ́ tara ni ó rí mi gbà wọn falama tẹjẹlẹ rọ́bù ilẹ̀ jẹ́bàl ìgbà tí ọlọ́run ọba ọra fi ara òkè. Okay jàcàlàhù dẹ́kẹ̀n òkè yẹn ọlọ́wọ́n bá subhana wa ta'ala ní kí gbogbo ẹ̀ kó fọ́ wà kárra musa sọ́ọ̀ìkọ̀ ẹsẹ̀kẹsẹ̀ anabi musa alayhisalatu wasalam ó dákú ni ọlọ́run fara hàn òkè kò ń ṣe pé fara hàn musa ó fara òkè díẹ̀ òkè fọ́ bó o wá ní anabi musa alayhisalatu wasalam kálù lọ́lọ́wọ́n bá fara hàn fífọ́ òkè. Okay òun ló fa dídákó anabi musa alayhi salatu wa salam eléyìí ayé alukur'an ni sọlọ́n sọ fún pé láǹtara ni ó lè rí mi òun ló fi jẹ́ pé tó bá jọ́ gbé ní lára nǹkan tí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ọba gangan ọlọ́run ọba yóò ti ṣe àwọn olùgbàgbọ́ òdodo kọ́lọ́run ọba kó kàwá wọn ní àwọn tó ara wọn ó lè rí ọba ń ojú wọn ó lè rí ọlọ́run ọba ń gbà ẹ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà a lè rí pàápọ̀ ọlọ́run ọba tán náà so ló fi jẹ́ pé ọlọ́run ọba ní àwọn tí wọ́n jẹ́ kẹfẹ́rí tó bá di john gbéǹde alkiyama ìnáhùn arọ́bìhìm yahoma ìdín lamajubun ọlọ́run ní a ní jẹ́ kí wọ́n rí wa tó bá di john gbéǹde alkiyama a ní jẹ́ kán rí ọlọ́run ọba wọn tó bá di john gbéǹde alkiyama ìyẹn tó bá jẹ́ kẹfẹ́rí tó túmọ̀ sí pé àwọn tó wá jẹ́ mùsùlùmí wọn ò rí ọlọ́mú ọba subhanahu wa ta'ala so arábìwá muhammad sallallahu alaihi wa sallam sánmà keje òun ló wá ló ti ń gba gbogbo àwọn information tó ń gbà látọ̀dọ̀ ọlọ́mú ọba subhanahu wa ta'ala ló ti ń bọ́ ọlọ́run ọba sọ̀rọ̀ bí anabi musa alayhisalatu salam ṣe ń bá ọlọ́run ọba sọ̀rọ̀ ní òkè túr tó ṣe pé wọn àtọ́lọ́run jọ ń sọ̀rọ̀ ṣùgbọ́n kò rí ọlọ́run ó ń gbó ohun ọlọ́run ọba subhanahu wa ta'ala anabi muhammad sallallahu alaihi wa sallam ó gun sánmà keje lọ òun náà ń gbó ohun ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ọlọ́run ọba sọ fún wa nínú súratu najm súratu isra ọlọ́run ọba sọ̀rọ̀ ń pa bóòlù anabi ṣe lọ láti mẹ́ka lọ sí jerusalem betul maqdis nínú súratu najm ọlọ́run ọba ó sọ̀rọ̀ ń pa bánàbí muhammad sallallahu alaihi wa sallam bó ṣe gùn kè lọ méjèèjì incident méjèèjì al-isra àti al-mi'raj ló ń bẹnu al-qur'an ìkan bẹnu suratul isra ìkejì bẹnu suratul najm lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló fi sọ fún wa nínú al-qur'an ipe idh yaksha sidrata ma yaksha ìgbà tó ṣe pé sidratul muntaha tọ́lọ́wọ́ bá dárúkọ síwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní àwọn nǹkan tó bo igi yìí anamisa ọlásán ro igi náà ó ní igi yẹ àwọn ewé rẹ̀ ó dà gẹ́gẹ́ bí etí erin ni ibi tí àwọn ewé yẹn tí wọ́n nípọn dé bẹ́ẹ̀ ni àwọn èso rẹ̀ bíi pọ́ọ̀tù ibìkan tí wọ́n ń pè ní hajar òun ni èso rẹ̀ bóyá tóbi sí ibi ibàyìn ní anabi muhammad sallallahu alaihi wa sallam ló wà tó ti ń bọ́ ọlọ́wọ́n subhanahu wa ta'ala sọ̀rọ̀ ọlọ́run ọba subhana wa ta aláwa fún un ní gbogbo nǹkan tí ó fún un níwáyìí ọ̀rọ̀ ọ̀run ọdún yìí ni ọlọ́run ọba fún un ní irun nípa wípé ká mọ kí irun fifty lójúmọ́ anabi muhammad sọlá sọ wọn ń padà bọ̀ wá ìgbà tó dé sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹfà tí anabi musa tó ń bẹ anabi musa wa béèrè lọ́wọ́ kí ọlọ́run ọba fún ẹ ọlọ́run ọba pa òun láṣẹ pé kó pa àwọn ọjọ́ òun láṣẹ kán mọ kírun fifty lójúmọ́ anabi musa alayhisalatu wasalam ní irẹ́ muhammad sallallahu alayhi wa sallam mo ti mọ àwọn èèyàn ju báyìí lọ àwọn èèyàn mi wọ́n fún wọn tó eléyìí tí wọ́n ṣe gan àwọn èèyàn tó fẹ́ lọ báyìí náà wọ́n ní lè ṣe eléyìí wọ́n ní ṣe lọ́sọ́dọ̀ ọlọ́run ọba kó lọ bèrè pé kí ọlọ́run ọba kó bẹ́ẹ̀ dínkù anamisọ lásán padà sọ́dọ̀ ọlọ́run ọba ó nílé ọlọ́run ọba bá mi dín irun yìí kù ọlọ́run ọba dín ikù ó yọ márùn kúrò ń bẹ́ ó tún lọ ó tún pàdé ànábì musa ànábì musa tún ní pé lọ bọ́ lọ́wọ́n bá kó bẹ́ẹ̀ dínkù ó tún padà bó ṣe ń sọ fún ló ń padà títí tó fi wá ku márùn ọlọ́run wa ni márùn yìí wọn lè di mọ́ ṣùgbọ́n ẹni tó bá kí márùn yìí ládẹ́ ẹni tó kí fifty bí ìgbà tí wọ́n kí fifty nípìnlẹ̀ òun náà ni yóò máa jẹ́ fún wọn so tó túmọ̀ sí pé kí ni alhassan tubi ashir amsaliha iṣẹ́ ẹyọ kan àáfi gba mẹ́wàá so irun márùn-ún òun ni apadà ń kí ṣùgbọ́n ládàá bí ìgbà táǹkì fifty ni ọlọ́run ọba subhana wa ta'ala ó fi fún wa sọ̀nẹ́bùwà muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó béè lọ ọlọ́run ọba ọlọ́run ọba dínkù ìgbà tó kú márùn-ún lólójú ti òun òun ò lè padà sọ́dọ̀ ọlọ́run ọba mọ́ anabi musa alayhisalatu salam sì fẹ́ kó padà nípa pé àwọn èèyàn ò ní lè ṣe léyìí wọn ní ṣe anabi sallallahu alayhi wa sallam ní ah, ojú ń tì mí àti padà so márùn-ún lànà muhammad sallallahu alayhi wa sallam ló mú wa gbogbo eléyìí náà ó ṣẹlẹ̀ ní òru kan náà tó ṣe isra òun náà ló ṣe mi'raj ṣùgbọ́n èyí tó bá wọn kẹfẹ́rí wọ̀nyí sọ òun ni ọ̀rọ̀ isra torí pé nǹkan àwọn gan fúnra wọn lè rí ni wọ́n mọ information nípa betul maktis wọ́n mọ information nípa sham ṣùgbọ́n títí lílọ sókè eléyìí kò bá wọn so eléyìí eléyìí wà fún àwọn olùgbàgbọ́ òdodo tó ṣe pé wọ́n nígbàgbọ́ nínú anabi muhammad sallallahu alaihi wa sallam so anabi sallallahu alaihi wa sallam ó so eléyìí fún wọn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala so eléyìí nínú sóràtún najm anabi sallallahu alaihi wa sallam lè so ẹ̀kúnrẹ́rẹ́ fún àwọn sahaba rituwanu la'alayhim ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó ní lakọ̀dọ̀rá a min aya ti rọ̀bíhi alkuburo ọlọ́ni àná muhammad sallallahu alaihi wa sallam ó ti rí nínú àwọn àmì ọlọ́wọ́n ọba rẹ̀ alkuburo àwọn èyí tó fi ga jùlọ ọlọ́wọ́n bá subhana wa ta'ala jẹ́ kó rí àmọye nǹkan pàdé àmọye àwọn ànábì ní sánmà jẹ́ pé ọlọ́wọ́n bá ṣe rọrùn kó tún kírun pẹ̀lú àwọn ànábì wọn náà nílẹ̀ ẹlẹ́ ọlọ́run ọba tún ṣe é nírọ̀rùn pé kán tún pàdé ń bẹ torí pé ọlọ́run ọba ni fàálù lima yurid ọba tó máa ń ṣe ní tó bá gbà lérò àti ṣe ni so ló fi jẹ́ pé àwọn nǹkan bẹ tá a gbọ́dọ̀ gbàgbọ́ lọ́lọ́run fi sọ pé alẹ́dínà yóò mí inú nàbìl ghaib àwọn tí wọ́n ní gbàgbọ́ nù kọ̀kọ̀ mùsùlùmí tó ṣe yí pé ó ń wo yí pé tóun bá ṣe islam àwọn kan tó bá bá làákàyè òun lòun á ṣe ń bẹ̀ àwọn kan tó bá bá làákàyè òun lòun ó gbà irú èèyàn bí o ti ṣetán àti ṣe islam tá a bá ṣe islam ìmọ̀ kọ̀kọ̀ tọ́lọ́hún ọba subhanahu wa ta'ala tó sọ fún wa nípa pé nǹkan báyìí báyìí báyìí ni tá a fojú rí agbọ́dọ̀ gbá ìní dáùtúnú ẹyọ kan bẹ̀ pọ́blẹ́mù ní fẹ́ni tó wá pèrè mùsùlùmí so ló fi jẹ́ pé agbọ́dọ̀ kó sínú islam pátápátá ni àwọn kọ́lá sọ lẹ́bù islam tá a fẹ́ ṣe ọlọ́hún ọba subhanahu wa ta'ala ti sọ ń tá a gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n kéèyàn kan wo pé èmi ò fẹ́ jù báyìí lọ ń tèmi ẹni tí tó bá ti ju eléyìí lọ akatakí ti mo kà á kún n tá a lè ṣe ńgbà tí èèyàn kan bá employ wa ṣiṣẹ́ tá a sọ yìí pé wá iṣẹ́ tó gbà mí fún n tèmi ò rọra ṣe ń bẹ́ẹ̀ ni mi ì lè ṣe jù báyìí lọ tó o bá ti lóò lè ṣe ju ti employer ẹgbẹ́ fún lọ ìtumọ̀ ẹni pé yóò sákẹ́ sọ ẹni tó sọ pé òun ò lè ṣe jù báyìí lọ nú ẹ̀sìn islam ń tó ń sọ ni pé kọ́ lọ́n fọ́ ọmú yòókù èyí tó ń fẹ́ ṣe ń tóun nìyẹn lọ́lọ́run fi sọ fún wa pé ó tún lù fi sílmì káàfà ọlọ́run ní islam ẹ kó sínú gbogbo ẹ̀ pátápátá ni kò ń ṣe pé ó mú kan ó fi kan lẹ̀ anyone tó o bá ṣe nú islam nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá pa wá láṣẹ gbà wípé kí ni àlébù ni fún ẹ kò ń ṣe plus lópin ìgbà tá a bá ti rí ẹ̀rí pé bákan ni ká ṣe ṣe nǹkan bákan ni ká ṣe di nǹkan sọ́kàn tó o bá di sọ́kàn bẹ́ẹ̀ minus ni nǹkan yẹn jẹ́ kò ń ṣe plus ó wá depend lórí level nǹkan tó dì sọ́kàn yẹn ìmí ń bẹ tó ṣe pé yóò gbéyàn kúrò ní islam ìmí ń bẹ tó ṣe pé ó lè má gbéyàn kúrò ní islam ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ńlá léyàn ó depend lórí nǹkan téèyàn gbé kalẹ̀ tí ó ṣe ìmí ń bẹ tí ó gbéyàn kúrò ní islam ìmí ń bẹ tó ṣe pé ẹlẹ́ṣẹ̀ lèyìn ó kàn jẹ́ òun ló fà tó jẹ́ pé ọ̀rọ̀ ìrun kíkí àwọn àfáàwò sẹ́ni tó gbé jù sílẹ̀ tí ò kí kò takò ó ṣùgbọ́n laziness ni òjò kí ṣé mùsùlùmí ni àbí òun ṣe mùsùlùmí àwọn sàábì anábíwá muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí abdullahi bin shaqiq al-uqayli bó ṣe sọ oníkànnà asaabu muhammadin sallallahu alaihi wa sallam láyàrá òun ṣe an min al-amali kúfurun wẹ́rẹ́ sọ́la àwọn sàábì anabi muhammad sallallahu alaihi wa sallam wọn rí gbígbé jù sílẹ̀ kankan nú àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ṣe ipe ká máa ṣe lẹ́sìn tó ipe tá a bá gbé jù sílẹ̀ ní kófùrù ni rẹ́rà sọ́la àyàfi irun ló fi jẹ́ pé ẹni tí ò kírun kẹfẹ́rí ni irú èèyàn bẹ́ẹ̀ láti jẹ́ mùsùlùmí agbọ̀rọ̀jẹni tí ó máa kírun anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní alahadu bẹ́ẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ náà mú sọ́la tó ń bẹ láàrin wa àtàwọn òun náà ni òun fọmọntaraka àfọkọtìkáfà ẹni tó gbẹnu sílẹ̀ tí yóò kí anamisọ́lá sálámù ní kẹfìrí ni iṣẹ́ nìyẹn ẹni tí yóò yọ zaka owó rẹ̀ ṣé kẹfìrí ló kò ń ṣe kẹfìrí lópin ìgbà tí yóò bá takò kò ń ṣe kẹfìrí ṣùgbọ́n méjèèjì náà ọjọ́ gbé nǹkan lẹ́ni ó gbé zaka lẹ́kọ̀ọ́ yọ ó gbẹ̀rún lẹ́kọ̀ọ́ yọ gbígbé ìkan lẹ́nu méjèèjì ó sọ̀yàn ló fi jẹ́ pé ẹni tó fi ń ṣoríire jù ẹni tí ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ fi dayọ̀ ju wájú ọlọ́run ọba olè tó ṣe pé àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń gbọ́ ó ń di imú dẹ̀ mú lò èyí tó yẹ kó fi ṣe àdìọ́kàn ó gbà ó fi ṣàdìọ́kàn kò takò kò ní ó takò lákàá ìhun kò lélẹ́yìí ò possible now àwọn èyí tó jẹ́ òfin bóyá òfin pé ká ṣe ìjẹníyà fún yàn kan lórí ẹ̀ṣẹ̀ kan tó ṣe ni kò wó pé òfin ìyá eléyìí ti le jù ó gbà á pé kí ni torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ló ṣe é gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn so ló jẹ́ pé islam àgbà gbogbo ẹ̀ ni ṣùgbọ́n káwọ́ pé àmú tó bá wù wá ń bẹ́ àájú tó bá wù wá ń lẹ̀ eléyìí ò kì í ṣe islam nìyẹn kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa sanabuwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ni linuriyahu min ayatina a ṣe léyìí fún torí pé a fẹ́ kórí àwọn àmì àwọ̀ ọlọ́run ọba nínú súrọ́tù najj ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni lakọ̀dọ̀rọ̀ àmì ayé ti rọ́bìhí alkuburo ọlọ́run lórí àwọn àmì ọlọ́run ọba àwọn èyí tó ṣe wípé ó jẹ́ àwọn àmì tó fi ga jù lọ látara pé kí ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó mu ogun sánmà lọ ní ọ̀nà tó fi rọrùn nam sánmà tá à sọ kò ń ṣe wípé spéèsì tí àwọn òyìnbó ń sọ àbí táwọn scientists ń sọ rárá ọlọ́wọ́n bá ní wàjà alina sama asakfan mahfudo sama in tó ṣe yí pé sílìn tí àwọn mọ̀láìkà ń ṣọ́ ni kò ń ṣe ibi táwọn èèyàn lè wọ̀ so gbogbo pléènì gbogbo jẹ́ẹ̀tì tó ń fò kò sí tó ti wọ inú sánmọ̀ ń bẹ ibi tí wọ́n ń bẹ tán wọ̀ òun náà nínú spéèsì ṣùgbọ́n sánmọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ kò ń ṣe ibi tán lè wọ̀ kò ń ṣe ibi tí wọ́n lè wọ̀ torí pé eléyìí ntí àwọn mọ̀láìkà tí wọ́n ń sọ ni àwọn alùjẹ̀nu tán máa lọ ń jí ọ̀rọ̀ gbọ́ tí àwọn àwọn tó lágbára jọ àwọn sáyẹ́ntìsì lọ òun ló fà tó jẹ́ pé ìgbà tí anabi suleiman alayhisalatu salam ti hudhud ìyẹn ẹyẹ rẹ̀ tó sọ fún wípé òun rí obìnrin kan tó ń rúlu àwọn èèyàn obìnrin yìí òun ló jẹ́ bí ọba fún wọn bẹ́ẹ̀ ni ó ní tróònù tó ṣe ipò tóbi gan anabi suleiman alisalatu sarahu pé obìnrin ó rúlò ní tróònù tó tóbi kẹfẹ́rí dẹ̀ ni wọ́n òòrùn ni wọ́n ń bọ́ anabi ibrahim anabi suleiman alisalatu sarahu onítalẹ́ni tí yóò gbé tróònù ẹ̀yẹn wá síwájú mi ìkànnú àwọn àlùjẹ̀nu tó ń bẹ ń wájú ẹ̀ ó ní òun ó gbé wá síwájú rẹ síwájú kó tó kúrò láàyè rẹ yìí ni ó rẹ níye wákàtí tó ṣe pé anabi suleiman á lò láàyè yẹn ibi tá a rẹ ń sọ yìí ibi tó jìnnà ní yemen sí ibi tí a pè ní sham ó jìnnà olóhùn agbe wá síwájú kó tó kúrò láàyè ìkànnù wọn òun ni màá gbé wá fún ẹ síwájú kó tó dijú ẹ kó la. Koto science will develop débẹ̀ a lè send email láàrin ká tó lajú ká tó jíjú la kẹ́nìyàn receive ẹ̀ but ṣé ìkankan bẹ tó lè gbé ẹrù kan wá láti amẹ́ríkà láàrin ká tó jíjú la tó lè gbé mọ́tò wá láti amẹ́ríkà ká tó jíjú ká tó la wọn àti débẹ̀ so eléyìí ní thousands of years sẹ́yìn àbí hundreds of years sẹ́yìn òun ló ti ṣẹlẹ̀ so ló jẹ́ pé n tí àwọn kẹfẹ́rí mẹ́kà gbà lọ́dọ̀ àná muhammad sallallahu alaihi wa pé a lọ láti mẹ́kà lọ sí jerusalem tó ṣe pé irin oṣù kan ní pẹ̀lú rankumi nísìnyí tán bá sọ létí àwọn èèyàn lónìí wọ́n á ní eléyìí possible dáadáa náà láàrin ooru kan téèyàn bá gbéra láti nàìjíríà tó lóun lọ saudi láàrin five and a half hours yóò dé bẹ́ẹ̀ pẹ̀lú plane tó bá tún pé jẹ́ẹ̀tì tó tún lágbára gan ni ó lè wà less than that ṣùgbọ́n nígbà nǹkan ìmọ̀ ni fáwọn ṣùgbọ́n lára nǹkan tó sì jẹ́ nǹkan ìmọ̀ tí sáyẹ́nsì ò tí ì rí solution fún sìn òun ni pé nǹkan tó tóbi ni yàtọ̀ fáwọn sẹ́ndì ímeèlì kan náà fẹ́ gbé e láti ibìkan síbìkan láàrin ká tó díjú ká dẹ̀ tó la kó dẹ̀ rí kí nǹkan ẹ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ anabi suleiman alayhisalatu wasalam ṣíwájú kó tó díjú ẹ̀ kó tó la ó bá a ga balkis ni ó bá a níwájú ẹ̀ kí la fẹ́ ló ń bi eléyìí gbogbo àwọn nǹkan ìyanu tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣe ni ìnáma amúrùhù ìdá ara ẹ̀dá ṣe àníyànkúlẹ̀ láwù àṣẹ ọlọ́wọ́n bá ní pé tó bá fẹ́ nǹkan kó sọ fún nǹkan yẹn pé kún máa bẹ fọyà kún nǹkan yẹn ó dẹ̀ máa bẹ so gbogbo ohun tí ó ń lọ lórí ilẹ̀ ní ó ń bẹ nú èròǹgbà ọlọ́wọ́n èyí tó dáa ni èyí tí ò dáa nínú àwọn nǹkan tọ́mọ èèyàn ń ni ó ń bẹ nú èròǹgbà ọlọ́wọ́n bá pé yóò rí bẹ́ẹ̀ torí pé kò sí nǹkan kan tó lè jẹ́ ṣíṣe lẹ́yìn agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí nǹkan náà ntí ọlọ́run ọba ò bá ti fi yọ̀ǹda pé kó jẹ́ ṣíṣe àbí kí nǹkan yẹn máa bẹ kò sẹ́ni tó lè ní kó bẹ kí gbogbo àwọn èèyàn kí wọ́n parapọ̀ pé n táwọn fẹ́ jẹ́ kó jẹ́ ṣíṣe ni wọ́n ní rí ṣe àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ibi tí mùsùlùmí gbọ́rọ̀ ronú lọ nìyí ibi tí ìgbàgbọ́ mùsùlùmí gbọ́rọ̀ dúró sí nìyí ṣùgbọ́n ká máa wo sùsùn àbí ká máa wo bẹ́ẹ̀ ni pé òkè scientist ni ó máa control gbèsè ayé wa nítorí ló possible ló possible nítorí wọn kò possible kò possible náà nìyẹn ẹnìyẹn ní problem torí pé àwọn tá à ń sọ yìí ni ọ̀rọ̀ tuntun wọn náà dúró lójú kan èèyàn kan lè sọ nǹkan lónìí inú wọn tó bá dọ̀la ẹlòmíì ò gbada tó bá dọ̀la òun tó sọ ọ́ lè kó nǹkan ẹ̀ ṣùgbọ́n ẹni tó dúró ti ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tí ó mì lórí ìtọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá sọ. So, bó pẹ́ bó yá àwọn tí wọ́n gbà á lónìí tán ní kò possible scientifically wọ́n sì ń padà wá establish ti ọlọ́run ọba subhanahu wa ta'ala ti establish so eléyìí ń sọ fún wa kájúwọ́jú sẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọba àti àwọn ìròyìn tí ọlọ́run ọba fún wa àwọn ìròyìn tí ọlọ́run ọba fún wa nínú àwọn ìròyìn kọ̀kọ̀ tá a mọ̀ tọ́lọ́run ọba wa fún wa mọ̀ ipe nǹkan báyìí báyìí báyìí ni ká gbà á gbọ́ ká mọ̀ ní dáòtù bó tilẹ̀ wù kó mọ ẹni tó bá gba agbọ́ tí ò ní dáòtù bó tilẹ̀ wù kó mọ ń pa ẹ̀ àwọn yìí ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó yìn nípa wípé alẹ́dínà mínú na bilghaib àwọn tán nígbàgbọ́ nínú kọ̀kọ̀ tó ṣe pé ọlọ́wọ́n bá wa ta'ala tó ń sọ fún wọn abẹ́lọ́wọ́n bá wa ta'ala èyí tí a bára wa sọ yìí náà kọlọ́wọ́n kó jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan tí ọlọ́wọ́n ṣe lófin kó rọ ọkàn wa fún láti lè tẹ̀lé àwọn nǹkan náà àwọn nǹkan tí ọlọ́wọ́n bá tó fún wa láwọn ìròyìn kó rọ ọkàn wa láti gbà á wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi ajma'in subhanaka humna bihamdik ashadu allah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Naam. No.